ọpẹ́ nǹkan ní ọmọ méjì ẹ ò sọmọdé fọ́nrán bàbá rìn áìkí pé ogún tẹ̀hún síhùn bàbá yẹn ṣe ń pin orin náà ṣe jí akápá kan kọ́ ọmọdé iṣẹ́ ìpẹ́ tó bẹ́ẹ̀ náà níbi ọmọ ẹ̀gbá gbogbo wọn ní àṣeyìnrè ìlú kan ò jàǹjàǹ ìlú òre yẹn ló ti ná gbogbo ewu ní nínú apá ó ra aṣọ ìmẹ̀mú iṣẹ́ ìnáwó lórí obìnrin burúkú náà iṣẹ́ ìpẹ́pẹ́ tí ta tẹ́tẹ́ àtọ̀pọ̀lọpọ̀ ohun burúkú náà rí ṣe ibo parí gbogbo ewé òun ní tán ìyàn lẹ́lalẹ́la kan dé sílùú nǹka ibiṣẹ́ bẹ̀rẹ̀ sí í pa ó ṣe ìràdọ̀ tí ọ̀nì kan lára ìbílẹ̀ ìlú nǹka ọpẹ́ mi ṣe fi kí báwọn àtọ́jú ẹlẹ́dẹ̀ ebi pa ọmọ yẹn tó bẹ́ẹ̀ gẹ̀ ẹ́ inú dídùn àtàyọ̀ rìbàṣẹ́ máa jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ kọ́ ẹ̀ àmì ìṣọ̀ ló ń kò. ibo juni ìgálẹ́ tán ìgbàkaroga fọ́nà ńlá ni pé bàbá ní ọ̀pọ̀lọpọ̀ ọmọdún náà lébẹ̀ gbogbo wọn ní iṣẹ́ ìjẹunjẹ àjẹtì ohun rèébi iṣẹ́ ìhà pam níbì máa rà rọ́dọ̀ bàbá mi lásìkò máa ṣe ìfọ̀ràn hàn fi bàbá wọn ti ṣẹ́ làájú ọlọ́run wọn ṣe ti ṣẹ́ làájú rẹ̀ bẹ́tì yẹ lọ́ní ọba pé ọmọ rẹ̀ àmọ́ bàbá ṣàmúṣe kan náà ọmọ rẹ̀ náà mo ṣe ń kó nílùú iyán arọ́dọ̀ bàbá rìn ibo pẹ́pẹ́ jàmọ́lé bàbá rìn ìnajú rí àná ọmọ ìṣe bàbá rìn tó bẹ́ẹ̀ gẹ̀ ẹ́ òṣè ìṣẹ̀rí aráko. ee ọmọ ń ó dé ọmọ kúra bọ̀ kúra bọ̀ àlàáfíà kọ̀rọ̀ ṣe àlàáfíà kọ̀rọ̀ dé ó pẹ̀tì àbọ̀ alálàáfíà ọmọ òrùkọ ọmọ ń. ọmọ ìṣe ń fọ̀ràn bàbá ní pé bàbá mo ti ṣẹ́ lájọ́ ọlọ́run mọ̀sán ti ṣe làájú rẹ̀ méjì yẹ lọ náà bá pé ọmọ rẹ̀ àmọ́ múmṣe kan nù ọmọ ọ̀dọ̀ rẹ̀ náà àmọ́ bàbá ní fọ́nrán ránṣẹ́ náà pé ìyá ọ kéra mú aṣọ ò bá ṣan dáadáa kí n wú ọmọ mu emúrò ká ṣí ọwọ́ rí kí ṣe mú bàtà bọ ẹṣin rìn wọn kí pa òṣanra ju náà láàmú náà ká m ṣe àjọyọ̀ bọ́ọ̀lù ọmọ mi ti kú àti yé fẹ̀bẹ́rò ṣe sí mi lọ́yìn yẹn ó ti ra àmọ̀ lọ́yìn àdó inú gbogbo léṣe ń dùn ìtàn ìrí jésù pààyàn láti ńlá ibi ọlọ́run fẹ́ràn rà mọ́ iṣẹ́ ìrètí kí ẹlẹ́ṣẹ̀ náà yí padà síhùn àdá gẹ́gẹ́ bí ọmọ tinú tàn yìí gbogbo aró ti kọ́ ọgbọ́n tẹrin rè bó tẹ ṣe pé gbogbo aríṣẹ́ ẹlẹ́ṣẹ̀ ọlọ́run pẹ́pẹ́ fẹ́ràn rà ibà ọmọ burúkú pẹ́pẹ́ ronú púwàdà tàn bàbá ní ìgbà padà fẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run ṣe fẹ́ káàsán ṣe ọdọ̀ ó rán jésù ọmọnìga ayé láti gba àlà jésù kú ikú oró lórí igi àgbélébù torí ẹ̀ṣẹ̀ gbogbo wa àìṣẹ̀ ni tí jìyà ẹ̀ṣẹ̀ ga torí pé jésù ti jìyà rìn wá a máa mọ gbẹ́dọ̀ jẹsẹ̀ gà sí atẹ́lẹ̀ jésù àgbẹ́dọ̀ ní ìbànújẹ́ dáadáa náà kàn rà torí ẹ̀ṣẹ̀ ńlá ti dá fẹ́yìn rẹ̀ ṣe fọ́ràn sọlọ́hún ọlọ́hun mọ̀ ti dẹ́ṣẹ̀ yé mọ̀ṣẹ́ yẹn ní kaànú mọ̀ gbàgbọ́ pé jésù kú torí ẹ̀ṣẹ̀ mi bá a ṣe yẹn jẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi sí atẹ́lẹ̀ jésù nìkan ṣoṣo torí jésù kó darí ẹ̀ṣẹ̀ mi jì mí kó san mo ṣe kàn ní ọmọ rẹ̀ náà torí jésù kristi olùgbàlà ra àmín. Ah,